asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a ẹ̀yin olùwà nínú ilé a tún ti kalẹ̀ sí ilé agodo ní àdàbà eighty eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní àkúrẹ́ ilé tí wọ́n yé lórí ètò yín ètò ètò ẹnu èmi ọmọ ìyá yín abu ayman alhassali a tún ti kalẹ̀ báyìí láti mọ tẹ̀síwájú lórí ètò yín ètò wa ètò àlèhídáyà abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kó fún ẹnì kọ̀ọ̀kan wa kó fún wa ní àlìdáyà kó sì mú wa dúró lórí ẹ̀sìn rẹ̀ à ń tẹ̀síwájú lórí àwọn ìdájọ́ lọ́kan òjọ̀kan pàápàá jùlọ eléyìí tí ó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àwẹ̀ Ramadan abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala mẹ́wàá àkọ́kọ́ náà la wà lẹ́nu ẹ̀ báyìí tí àyànjú rẹ̀ lọ díẹ̀díẹ̀ àbẹ́lẹ́ ọba sọ́nà àtàlà kọ́lọ̀ kójọ kójẹ́ kójẹ́ wípé àwa tí a bẹ̀rẹ̀ ọmọdọ́nù náà òun náà ni a ó parí rẹ̀ bí rahmatihi ya arahama rahimin. níjòkó tó kọjá a síládìí wípé lọ́sẹ̀ yìí pẹ̀lú ògọ́lọ́ ọba sọ́nà àtàlà a máa ṣàlàyé nípa àwọn nǹkan tí ó ba àwẹ̀ jẹ́ òun náà ni alimubtilat ayé mubtilatu siam, ayé alimuftirat àwọn nǹkan tó yẹ pé tí aláwẹ̀ bá ti ṣe àwẹ̀ rẹ̀ ṣe kí ni o àwẹ̀ rẹ̀ tí ó ti bàjẹ́ alákọ̀ọ́kọ́ alákùlù wà ṣúrùbì àmìdá ń dá kìrọ̀ ń lè sọ̀rọ̀ yìí téèyàn bá jẹun àbómu nǹkan àmìdá lẹ́yìn tó mọ̀ọ́mọ̀ dá kìrọ̀ ń lè sọ̀rọ̀ yìí ẹnìkan kọ́ ó tún rántí wípé òun gba àwẹ̀ yàrá pèjúwe èèyàn wà nú àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ panitọ ọmọ ní minerals ẹgbẹ́ fanta wa o ó bá ra minerals ó bá ṣí ó bá da fanta ó da fáyà àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ o àbákan náà àbí èèyàn lọlé lóúnjẹ ẹ fún mi níyàn yẹn mẹ́ta àwọn méjì àti inú ẹran àtàbọ̀dì ẹ fún mi o ó sì ó sì gbà ó rà ó sanwó ó jẹ àwẹ̀ rẹ̀ ti fún mi o àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ wáyé jìbọ alẹ́ ìkọ̀dọ̀ ṣùgbọ́n ọ̀ràn yẹn ni fún o tí Ramadan bá ti lọ tán tá a bá ti gbàwẹ̀ tán àwẹ̀ tí ó já lọ́sàn-án àwẹ̀ tó mọ̀ọ́mọ̀ fojú rí náà já yìí yóò san àwẹ̀ náà padà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tútú bá eléyìí tó pọ̀ yóò tú bá tó pọ̀ gan-an torí pé kí ni o látàkà hurumata min hurumati láì ìkànnú àwọn ọgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala olónítọ̀hún olófàyà yẹn eléyìí ẹ̀ṣẹ̀ ńlá tó dẹ̀ tóbi ni a al-aklu wa shurubi amida ṣùgbọ́n májẹ̀mú náà ni pé ẹni ẹgbúrọ̀ mọ̀ọ́mọ̀ dákírọ́ǹlì sọ́ọ̀mì yìí ó gbúdọ̀ rántí wípé òun gba ààwẹ̀ torí pé kí ni o fàyín akala àwòṣẹ́rìbà nọ́ọ̀sì a tó bá lọ jẹun àbómomi nọ́ọ̀sì yàn ní ẹni tó gbàgbé hàlù nìyẹn lẹ́ni tó gbàgbé pé òun ń gbààwẹ̀ fàyín náà wúyù tí mu sọ̀wọ́mọ̀ hù irúfẹ́ òun tọ̀hún yóò mọ̀ gbààwẹ̀ rẹ̀ lọ ni o wà lákọ̀dọ̀ á àlè yìí irúfẹ́ ẹni yìí kò ní nǹkan kan tí ó san padà torí pé àfàwà Abu Hurairah kọ́lọ́n kí ó bá yọ́nú sí wọn nígbà àdìsàfà Muslim wọ́n ní anabiwa muhammad sallallahu alayhi wasallam sallam wọ́n sọ wípé ma nasiya wa huwa sa'im fa akala aw shariba falyutimma sawmahu fa innama at'amahu Allahu wa saqa wọ́n ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ma nasiya wa huwa sa'im ẹ̀ tó bá gbàgbé wípé òun gbààwẹ̀ fa akala aha àwòṣẹ́rìbà àbótí ẹ̀mú nǹkan ní àbótí ẹ̀jẹ́ nǹkankan ó fi nǹkankan sẹ́nu ní anabi sallallahu alayhi wa sallam nàbí rahma anabi ìkẹ́ anabi àánú onífàlìyí ti mọ́ sọ̀mọ̀wò tírúfẹ́ ń tọ̀ ń kó máa bá ààwẹ̀ rẹ̀ lọ o fàyínàmọ́ àtọ̀hámọ̀hù lọ́hù wàsàkọ̀ dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ó fún ní oore ọ̀fẹ́ oúnjẹ yìí òun náà ló sì fún ní oore ọ̀fẹ́ nǹkan tí ó mú yìí eléyìí ó wá lè wá mọ̀ tí wá lè mọ̀ áádá ní rahmatu sharia eléyìí nínú àwọn ìkẹ́ eléyìí tí ọlọ́run ọba àlékọ́lá tí ó fi sharia tó fi ṣe fún wa òun eléyìí torí pé ẹni tí ó gbàgbé pé òun gbààwẹ̀